وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا yìí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bàtì lọ kọ́yìnrì ìpẹ̀rú rẹ́mọ Ògùn state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم تغاب أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ púpọ̀ fún ọlọ́run alhamdulillahi ọba tí adúpẹ́ fún náà lọba tí ó tún ń ṣọ́ wa pàdé lónìí àìṣàmùsù wálébàdì romin ayati qudratihi wa tó yá sí pé oòrùn tí ń rọ̀ lójoojúmọ́ tà ń wò yìí. àìṣàmùsù wà ní bádírú o. àti òṣùpá ilé tí ń tàn mọ́lẹ̀ káàkiri ayé. mi àyà ti kún dẹ́rọ́ ti hì àwọn tó ń dárúkọ yìí náà nínú àwọn àmì bí ìnágbára ọlọ́run ọba ti ń júwe pọ́ ọba alágbára ni o. wàlíbárò wàlíbàṣọrò fàyèdùn mi ní àtọ́yà o. bákan náà orí ilẹ̀ ta àti inú ibùdó oríṣiríṣi tá ń kọjá tá ń pẹja tá tún tọ́kọ̀ ojú omi kọjá bẹ́ẹ̀. àwọn ọkọ̀ ojú omi mi ò ju odidi ilé lọ ó dẹ̀rìn lórí omi. fẹ́ẹ́dùn mi ni àtọ́yà. ọ̀gbẹ́lẹ̀ yìí náà fi ń júwe pé nínú àwọn ọrẹ tọ́lọ̀ bá ta ẹ̀dẹ́ èèyàn ni o. àtọ́yìnrún sábà hàhùn. kábíyèsí ọlọ́run ọba o. wálé wà ẹ̀ṣù máa jáde hùn. bẹ́ẹ̀ yẹ ti bẹ lójú Búdò náà yẹ ọlọ́run. Wàlẹ̀ ó jù ká bàrọ̀ hún, wàlẹ̀ ṣòtù náà já hún. Ìṣàn omi ńgbà tí yẹn náà bá lọ tó bọ̀, ẹ́rí ọlọ́run bí wọ́n bá dúró sí omi, ìyẹn máa gbogbo mi náà jẹ́ dún. Wàlẹ̀ ó jù ká bàrọ̀ hún. Gbogbo tó náà ń ṣe náà ń gbé ti tóbi forúkọ lọ. Wàlẹ̀ ṣòtù náà já hún. Bẹ́ẹ̀ náà oríṣiríṣi àwọn ẹja ọlọ́run ọba lọ. Wàlẹ́hùtù náà jáhùn. Àwọn náà ń pe ọlọ́run wọ́n ń bùkátà sọ́lọ́run. Wà náà mú lù táhàtà sòkúrú sùnmi kọ́tàtà hùn. Allahu akbar. Wà náà hàlù yá fún Hamudan fi kọ̀láyà hùn. Ẹ̀rá oríṣiríṣi àwọn kòkòrò, àwọn àwúrèbe, àtàwọn míì tí wọ́n ń gbé inú olè táwọn kì í jáde ń ti wọn látòkè délẹ̀ yìí, ntọ́lọ̀ ń dá ni pè é pé fi ń tọ́lọ̀ tiẹ̀ dáhùn wá Allahu ló dágun táwa mẹ́ṣọ̀n wọn náà hàlù yá ṣe ti fún hamudan fi kọlà ya ààrùn. ẹ̀rẹ́ àwọn ẹ̀ẹ̀tún wá rí ẹyẹ kòkòrò tá à ń pè ní oyin. òun á tún yàgbẹ́ ẹ̀gbẹ́ ìgbọ̀nsẹ̀ tí a tún máa wá di ìwòsàn. yá ṣe fún hamudan. a tún máa la a tún máa wá dùn. kọlà ya ààrùn. òun kẹ̀rẹ̀ الله أكبر كبير والعبد ينسى وربي ليس ينسى والعبد ينسى وربي ليس ينسى Ẹ̀rọ̀bá ti ẹ̀gbà gbé gbogbo rẹ̀ àtọ́ láti kí àti oríṣiríṣi ìdẹ̀kùn tọ́lọ ń ṣe fún ìjọba tó wá ṣe gbogbo nǹkan ìfún ẹwà gbàgbé ni. Wọ́n máa kánà rọ́bùkánà sí yá.